name of Jesus. Lord, we want to exhort these people with your word. We pray that you give them understanding. In Jesus' name. Hallelujah. Praise the Lord. Our friends. I want you to listen to the exhortation I have for you this hour. You may have been hearing about the coming of the Lord o sì lè máa gbọ́ pé àwa ta Kristi à ń lọ pàdé Jésù And perhaps you have heard that those who are believers will be caught up to meet Jesus in the air. ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. But I would like to explain it in detail. ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ ti ń tẹ̀lé gbogbo ìwàásù wa láti ọjọ́ púpọ̀ yóò ràn yín lọ́wọ́. Those of you who have been following our sermons, you will enjoy this very well. eléyìí jẹ́ láti lè mú túbọ̀ máa dàgbà sínú ni. The purpose of this sermon is to make you grow deeper in the word of God. ṣùgbọ́n ẹ̀yin eh, tó bá jẹ́ pé tí ìgbà Jésù ẹ̀ láti kọ́kọ́ wá gba Jésù ni. But for anybody who has not even accepted Jesus as saviour you have to start from the beginning. kò tó lè ní ìpinnu ohun tí a fẹ́ sọ yìí láti kọ́kọ́ wá gba Jésù kò ní Before you can partake of what we are going to teach today you must accept Jesus as your saviour. Praise the Lord. àní ní ayé àtijọ́ máa ń gbọ́ àwọn ìtàn kan. We have we have some stories that we have from the olden days. láàárín àwa yorùbá ọ̀pọ̀ àwọn àwọn sọ nípa ìtàn yìí. the yorùbás have this story. wọ́n máa ń sọ pé àwọn kan tán jẹ́ àwọn àgbààgbà kan pé wọ́n wọlé lọ nígbà tó pé wọn ò kú ikú ara. They talk about some older people that never died in the flesh. Wọ́n sọ pé àwọn wọ̀nyí ni wọ́n bá ti lè ní oògùn tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí pé wọn ò fi rí ikú ara pé àjà ilẹ̀ gbé wọn lọ. They said these people are so deeply spiritual that they, they, they never really died but they were caught up. bóyá sọ bóyá irọ́ ni o a ò lè sọ o. whether it's true or not we really cannot tell. ṣùgbọ́n a rí nínú bíbélì náà pàápàá. but there are examples of that particular story in the Bible also. tó jẹ́ ká mọ̀ pé ọlọ́run kan ń ṣerú ẹ̀ fáwọn ọmọ tirẹ̀. that God has the power to do such things for the children of God hallelujah praise the lord God has promised to do this for disciples of Jesus at the end. hallelujah. Uh, and that's why I want to explain to you the meaning of this. Many people do record things that there is no power in the religion called Christianity. And that's the reason why many of the reverends in all these established churches join uh, evil cults. Because they know, they think that evil powers in those cults is, is stronger than the power that's in Christianity. But Jesus says unto us that all power in earth and in heaven is given unto him. For the, and so there is no power that's on this earth that does not come from Jesus. Ọlọ́run tí èṣù bá lè ṣe irú sọ yẹn fún àwọn ọmọlẹ́yìn rẹ̀. And what we are saying is that if the devil can do such things for his disciples. If Satan can make all these deep people in, the, in evil uh, societies to disappear without dying in the flesh. How much more can Jesus do for his own people? He who is the one that created all power ká lè fi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé àti lè súnmọ́ Ọlọ́run ni. Many says you have to be close to God. ọ̀pọ̀lọpọ̀ sọ pé kò ṣeé ṣe láti súnmọ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́ ni. They say it's not it, they just can't move close enough to God. wọ́n rò pé àwọn wòlíì tá a sọ pé wọ́n di wọ́n Ọlọ́run mú wọn ní ìgbà ayé àtijọ́ yẹn pé wọ́n láti jẹ́ pé wọ́n yàtọ̀ ni. They say that those prophets of old are quite different from them. wọ́n rò pé nígbà ayé ìgbà yẹn pé kò sí ẹ̀ṣẹ̀ rárá ni. they think that there was no sin in those days also. bẹ́ẹ̀ la máa ná la náà máa fi ń tọ́ra ajẹ́ ńgbà tá a ti di ọmọlẹ́yìn Kristi a máa rò pé nígbà ayé àtijọ́ yẹn kò sẹ́ṣẹ̀. and that's how we used to deceive ourselves before we became Christians. we thought there was no sin in those days. a máa rò pé ẹ̀ṣẹ̀ ti pọ̀jù láyé ìsìn ni. I will say well today sin is just way too rampant. mo fẹ́ kó mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà láyé ìgbà náà ni pẹ̀lú. but I want you to know that even in those days there was sin also. haven't you heard that God destroy the world at one time. because of their sins. people sinned in those days and there were those who were righteous and kept themselves from sin in those days also. you must decide who you are going to follow. are you going to follow Jesus the Lord God and righteousness or do you want to do the, the desires of your flesh and sin? ṣe wà nísìnyí ló wà láyé ìgbà náà. just as there is sin today there was sin in those days of the prophets also. fẹ́ kó mọ̀ pé bí àwọn olódodo ṣe wà láyé ìgbà náà bẹ́ẹ̀ náà wà nísìnyí but I want you to know that as the righteous are in those days so are they in the world today also. kí ló lè sọ èèyàn di olódodo ní ìgbà yìí yìí. what is it that will make you righteous today. nítorí pé bíbélì sọ pé kò dúró gbogbo òdodo wa bí àkísà for God wants to talk to us men. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ariwo ló pọ̀ ládùúgbò etí wa. but there are just too much noise around us that we can't hear. hear him. jẹ́ pé a ò lè tẹ́tí gbọ́ ohun tó sọ. and that's why we cannot listen to what he says. bọ́tú ọba ti bẹ̀rẹ̀ sí ní yára rẹ sí ọ̀tọ̀ fún ọlọ́run. but if you begin to separate yourself unto God. tọ́lọ́run bá wá sọ̀rọ̀ wàá lè máa gbọ́. when God talk to you then you can hear him. hallelujah praise the Lord. èyí ni pé òun láti bẹ̀rẹ̀ sí ní jẹ́ oníwà mímọ́. and what this means is yeah, you have to become a righteous person. òun láti kọ́kọ́ ronúpìwàdà. you have to repent first. ìgbà tó bá ronúpìwàdà òun láti jẹ́ kí Jésù máa gbénú ọkàn rẹ. and after you have repented then you must allow Jesus to begin to live in your heart heart. láti bẹ̀rẹ̀ sí ni wàá máa bá Ọlọ́run nípa àdúrà àti àwẹ̀ nígbà gbogbo. and then you begin to walk with Jesus by fasting and praying all the time. ó sì wá sọ pé kó tó wá máa ṣe ìrúbọ ọpẹ́. and the Bible says you must also give him sacrifice of praise all the time. nígbà tó o bá ń dúpẹ́ tó ń rúbọ tó ń tó ń and when you continually praise and thank God. when God talks to you then you can hear him clearly. this was how Enoch walked with God. but what's the main point that we want to bring unto you today? hallelujah praise the lord. ohun tí a fẹ́ tọ́ka sí ni pé. the main point is this. ọ̀pọ̀lọpọ̀ náà àyìn tẹ́ ń gbọ́ mi tó yẹ pé ẹ ti ti ẹ ti di ọmọlẹ́yìn Kristi. na many of you that are listening to me who are Christians. tẹ́ ti di àtúnbí. that has been born again. ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ tún ti ní ẹ̀bùn ẹ̀mí mímọ́. and many of you have even been baptized by the Holy Spirit. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló kàn ń rò pé ọjọ́ tá à ń wí yìí kàn máa dé bíi ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ní ohun ṣé ohunkóhun mìíràn láti ṣe mọ́. many of you just think that that day will catch up with you and then you don't have to do anything. ọ̀pọ̀lọpọ̀ pé àwọn kan máa tají lọ́jọ́ kan wọ́n á bára wọn lọ́run. and many of you think you're just gonna wake up one day and meet yourself in heaven. ṣùgbọ́n kí ni a fẹ́ tọ́ka sí lé nìyí. but what is it that we want to bring to you today. mo fẹ́ tọ́ka sí pé. I want to show you this. Ìgbàgbọ́ ni òun láti máa dàgbàsókè ni o. That you must be growing in faith. Ìgbàgbọ́ rẹ láti máa dàgbàsókè tí dé àmì kan ní sẹ́yìn. that your faith must continue to grow up to a level. àní Paul àpọ́sẹ̀lẹ̀ Paul sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé. for Apostle Paul said in the Bible ó ní ohun gbogbo tó wà tó jẹ́ ti ẹ̀yìn lèmi ń gbàgbé rẹ̀ mi sì ń tẹra mọ́ ohun tí ó sì wà níwájú mi o. that I have forsaken all that which is past and I focus on that which is before me. ó ní òun fẹ́ dé ojú àmì yẹn he says he is focusing upon that goal. ó ní àmì ìgbàsókè Kristi yẹn. which is the goal of the overcomer. eléyìí ni àmì tá sọ pé òun láti ní ìgbàgbọ́ tó máa dé ojú àmì yẹn this is that which we are telling you about the faith level must rise up to that point. kì í ṣe pé o kàn máa jí lọ́jọ́ kan máa bára rẹ ní nínú ọ̀run. it's not just going to be a case of you wake up one day and meet yourself in heaven. o láti ti máa bá Ọlọ́run rìn tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ kó máa bó you must have been walking with God up to the point where you can hear his voice. wọ́n ti wọ́n jáde àpẹẹrẹ. let me give you an example. o sá ti gbọ́ ìtàn wòlíì Elijah. have you heard about the story of the prophet Elijah? wòlíì Elijah ńgbà tó máa gòkè lọ sí ọ̀run. when Elijah was caught up into heaven. o sá mọ̀ pé ó wà lójú ayé nìkejì pé ó ń sùn lọ́jọ́ náà. you know that he was wide awake ó wà lójú ayé sẹ́kì pé ó sùn lọ́jọ́ náà. he was not asleep at all. ó tiẹ̀ ń gbóhùn ọlọ́run tọ́lọ́run sọ pé lọ sí ìlú yìí. in fact he was hearing the voice of God as God was giving him directions of where to go. ó sì sọ fún Elisha. and he told his disciple Elisha. ó ní Elisha ò ṣe dúró síbí ìdè mi ọlọ́run ní kí n lọ síbí yìí o. he said wait for me in this place because God has told me to go yonder. Elisha sọ pé mi máa bá ẹ lọ ni o. Elisha said I will go with you. wọ́n ṣe kúrò ní ìlú yẹn lọ́tún lọ sí ìlú kejì. and from one town they went to the next. ọlọ́run darí rẹ̀. and God was directing Elijah. he was hearing the voice of God. and those who shall meet the Lord in the rapture. must be close to God in like manner so that they can begin to hear the voice of God. for God himself will descend from the clouds of heaven and talk to him. the great cloud that led Moses in the wilderness will begin to lead this elect of God also. And it's these people that hear the voice of the Lord out of the cloud that will be raptured in the, with Jesus. You might be wondering how will Jesus do this for you? I will give you an example and a, an explanation. Hallelujah. Praise the Lord. Before that explanation though. jẹ́ kí n tún sọ nípa pé agbára tí à ń sọ nípa pé àwọn tó máa lọ pàdé Jésù yìí sẹ́yìn. let me tell you more about this power about those that will be caught up with Jesus. o lè máa gbọ́ nípa àwọn àwọn tí a sọ pé wọ́n ti fọ́n fàyè sílẹ̀ láì rí ikú ara yẹn. you might have been hearing about those again that left this world without dying. àwọn àwọn ìjọ kan wọn ò tiẹ̀ gbà lè gbọ́. some churches do not even believe this. pé ẹlẹ́sìn kan sọ fún mi pé ń bo ló Bíbélì. because there is a religious person that asked me once where is this in the Bible. sọ pé sọ the question is that where does the Bible say that some will be cut off with, without dying? For many people do not actually read this Bible enough. I will read this for you. In the book of First Thessalonians chapter four máa kà ẹsẹ̀ ìkẹẹ̀dógún and I will read from verse sixteen. onítorí èyí àwa ń wí fún yín. for this we say unto you. nípa ọ̀rọ̀ Olúwa pé àwa tí ó wà láàyè. by the word of the Lord that we which are alive. kí a sì kù lẹ́yìn dè àtiwá Olúwa. and remain unto the coming of the Lord. bí ó ti wù kí ó rí kì yóò ṣáájú àwọn tí ó ti sùn. shall not prevent them which are asleep. nítorí Olúwa ti kárára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá. for the Lord God himself shall descend from heaven with a shout with the voice of the archangel and with the trump of God and the dead in Christ shall rise first then we which are alive and remain shall be caught up together with them in the clouds. in the clouds. to meet meet the Lord in the air. àwa yóò sì máa wà títí láyé lọ́dọ̀ Olúwa. And so shall we ever be with the Lord. Hallelujah. Praise the Lord. rí yìí o. This is where it is written in the Bible. Pé àwa ò fi ayé sílẹ̀ láyé rí ikú ara. That we shall be translated from this world without dying in the body. Paul ló kàn sọ ní ọ̀rọ̀ ráńpẹ́ báyìí. Apostle Paul put this note note drop this message there. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé ó ju báyìí lọ. But I want you to know there is a lot more to what is being said here. àwa tá a máa lọ pàdé Jésù nígbà náà sẹ́. That is those of us who shall be caught up to meet the Lord in the air. àwa tá a máa wà láàyè ní ìgbà náà. Those of us who shall be alive in those days. mo fẹ́ kó mọ̀ pé àpòsílẹ̀ Paul kọ́ngàn òǹgàn rò pé òun náà máa wà láàyè nígbà náà ni. I want you to know that even Apostle Paul thought he would be alive in those days. ìdí and that's why he said he was strong he was he was working focusing towards that particular goal. but I want you to know that this is the end of the world. This particular translation has been hidden and reserved for the end of the world. And we are at the end of the world now. Oh, you might ask how do we know this is the end of the world? It is because all the signs that Jesus says we should watch have been fulfilled. And by this we know that we are at the end of the world. Well you might say my father my father's father always said in their time the end of but I say unto you that if you have listened to our past sermons. You would have heard that we have revealed to you the signs that Jesus talked about. èyí Those signs which our father and our father's fathers did not see. Which indeed they did think that the end of the world was in their days. But after we began to look at the Bible in more detail. a wá rí i pé àwọn àmì kan ṣì wà lóòótọ́ tí ó jù ṣẹlẹ̀ ìgbà tiwa ìlú jù. we have found that many more signs that are predicted for the end have just come to pass. àyìnlá fi hàn pé àwa gan-an la wà ní ìgbìyànjú. and by this we know that we are at the end of the world tó bá jẹ́ ni ayé dé if indeed this is the end of the world. àwa tá wá jẹ́ ní ìgbà those of us who are Christians at this end of the time. nínú wa la ó lọ pàdé Jésù láwọ̀ sọ́mọ. it is among Christians at this end of time that shall be called up to meet the Lord in the air. fẹ́ kó mọ̀ pé Bíbélì sọ pé. for I want you to know but the Bible says. ló múra sílẹ̀ rẹ̀. the bride of the Lamb maketh herself ready. ni pé ìwọ gan ní iṣẹ́ tó ṣe. that means you have a work to do yourself. Gbọ̀ngàn ní ìpín tó ní you have a part to a role to play in the preparation. and when you do your own part God will do his own part. and you who are my listeners and have not even accepted Jesus you must repent first. and accept Jesus as your Lord and Saviour. then do you begin to prepare yourself for Jesus. and after this you must ask Jesus to give you the Holy Holy Spirit. Eléyìí ni a sọ pé ẹ̀mí mọ́ ìlà fi fi apamọ́ di ọjọ́ náà. For the Bible says that the Spirit of God that's in you will protect you until that day. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know this. Jésù Kristi ni olùbátísí pẹ̀lú ẹ̀mí mímọ́ o. That Jesus is the baptizer with the Holy Spirit. Jésù Kristi kan ló máa ń fúnni ní ẹ̀mí mímọ́. It is he that baptizes with the Holy Ghost. Ṣùgbọ́n lẹ́yìn tó bá ní ẹ̀mí mímọ́ yìí o. And after you have received the Holy Spirit. Kò wá máa bá ẹ̀mí mímọ́ rìn. You must begin to walk with the Holy Spirit begin to walk with the Holy Spirit. for the Holy Spirit wants to walk within you. for this your body that shall not die because indeed we are the one that's at the end of the world. we that shall not die in the flesh but shall be raptured to meet the Lord in the air. but the Bible says it's not this flesh that shall go meet the Lord in the air. how is he gonna do it? it is the Holy Spirit that shall change this body in a moment. but the glory of the Lord shall begin to descend upon this flesh in, in, in, in gradually. for the Bible says that he shall change us from glory to glory. and that's the work that the Holy Spirit wants to begin to do in our body gba ẹ̀mí mọ́ láyè láti ṣe léyìí ni o. but you must allow the Holy Spirit to do this work. òun láti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀mí mọ́ ni o. but you must work with the Holy Spirit. ẹ̀mí mọ́ fẹ́ máa ṣiṣẹ́ yìí nínú àgọ́ ara wa. because the Holy Spirit wants to work within your body. àti nínú ẹ̀mí wa and even in your spirit also. nítorí pé ẹ̀mí wa kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí èṣù ti fi yí wa lára. because our minds and spirits are full of many things that the devil has planted in there. òun ni eléyìí ni ẹ̀mí mọ́ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní fọ̀ wá láti inú ẹ̀mí wa. and so this is what God wants to wash away first from your spirit. And when our spirit has been made whole, only then will God begin to work in our body. And very soon we shall be translated. And even as we talk about the prophet Elijah, they tell us that the prophet Elijah was always uh, praying pé ó máa ń pòórá ni pé ńgbà bá ń wá wọn kàn rí pé wọn ò rí mọ́. or oh, they tell us that prophet Elijah disappears on and off. wọ́n ní pé wọ́n gbà bá rò pé ó wà níbí yìí ó ti pòórá tún ti lọ sí ìlú náà. and when they are looking for him somewhere he disappears and he appears somewhere else. àwọn Yorùbá máa ń sọ pé àwọn èèyàn wọ́n sọ pé wọ́n wọ́n rá ni. and people talk about this as disappearance. àwọn olóògùn kan máa sọ pé àwọn ní oògùn tó lè ṣe orú ẹ̀ and some evil powers think they have the power that makes them do that. that the all power in heaven and on earth is with Jesus fún àwa tirẹ̀ nígbè ayé yìí. and Jesus wants to give this power unto his disciples at the end of time. nínú ìjọba ti Jésù tó ń bọ̀ yìí sẹ́. for in this kingdom of Jesus that is to come. eléyìí ni irú agbára tá a máa lò nínú ìjọba ti Jésù tó ń bọ̀ yìí. that is the power that shall be commonplace and used in that kingdom. Bíbélì sọ nínú ìwé sẹ́. the Bible says in the book of Hebrew. pé àwa tá Kristi tá bẹ̀rẹ̀ sí ní ní ẹ̀mí mọ́ yìí sẹ́. that we who have this Holy Spirit and are disciples of Christ. àwa ti bẹ̀rẹ̀ sí ní tọ́ agbára ayé tó ń bọ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́ wò. in this world we have begin to taste of the power of the kingdom to come. in this world we have begun to taste of that power. and that's why we can pray for the sick and make them whole. that's why we make the lame to walk. because in the kingdom that is to come there shall be no lame person. whoever it is that is a lame person now he shall be made whole before them. for this is the power of the king kingdom that is to come. And Jesus is the head of that kingdom. Hallelujah. Praise the Lord. And that's why we are telling you this. The part of that power of the kingdom to come is the power to appear and disappear and be translated. And now if we want to travel from one country to another, we would not need any vehicles ẹsẹ̀ ni wọ́n ti dé bí. just like the angels when they want to travel from heaven to the earth they appear instantaneous. láti inú èrò wa lásán láti máa láti máa rìn. for even the thoughts we control our movements. àní gbogbo irú ọkọ̀ bẹ́ẹ̀ lọ́run ti pèsè rẹ̀ àwa la mọ bá a ṣe lè bẹ̀rẹ̀ sí ní. all those kind of chariots God has provided them all we need to learn is how to work with Jesus. ọlọ́run sọ pé òun yóò mú agbára yìí wá fún àwa ènìyàn ní yìí. for Jesus says he shall bring this power upon his people at this end of time. ó ti He's sí ní mú wa báyìí o. he is giving us a taste of that power now. eléyìí ni yóò fi mú wa yí padà nígbà tá a máa lọ pàdé Jésù and this same power is what is going to change us when we shall be raptured to meet Jesus in the air. ṣùgbọ́n láti ògo dé ló ti ló bẹ̀rẹ̀ sí ní mú wa but the Lord will do it from glory to glory in a process. ó ti bẹ̀rẹ̀ sí ní mú wa múra sílẹ̀ sẹ́. he is already preparing us now. ilé ìní mo fẹ́ kó mọ̀ pé. and that's what I want you to know. náà láti wá máa múra sílẹ̀. that you have to be preparing yourself also. hallelujah praise the Lord. wàá sọ pé báwo la ṣe lè múra sílẹ̀ then you might say, How can I make myself ready? But as I have told you before, that it is the Holy Spirit that shall do this work in us. All you need to do is to allow the Holy Spirit. It, eh, the Bible says, Faith cometh by hearing. And hearing itself comes by the word of God. And that is why we are preaching the word to you now. That once you be this word and you begin to believe that which we are telling you, Yes, Jesus will begin to walk with you and begin to give you the Holy Spirit. And when you start to do what we told you about fasting and praying and praising God, all the time. nípa ìwà rere. and living righteously. ìgbà yẹn o ẹ̀mí mọ́ yóò wá sí ní yí ẹ nípò díẹ̀ díẹ̀. then the holy spirit will begin to change you little by little. láti inú ògo kan sí ògo kejì. from glory unto glory. hallelujah. praise the lord. mo fẹ́ so ṣe àṣírí kan fún ẹ o. let me show you a secret. àwọn wo ni wọ́n ń lọ pàdé Jésù láwọ̀sán mọ̀ yìí who are these people that shall meet Jesus in the air? mo sọ pé nínú àwọn tó jẹ́ onígbàgbọ́ nígbà ayé yìí ni o. I said it is a subset of those who are Christians today. iye owó tó jẹ́ onígbàgbọ́ ló máa kan jí lọ́jọ́ náà o. it is not all those who are Christians that shall go in the rapture. Ọlọ́run sọ pé ọ̀pọ̀ lé àpè ṣùgbọ́n díẹ̀ ni a ó yàn. because Jesus himself has said many are called but few are chosen. ǹjẹ́ o fẹ́ kí Jésù yàn ẹ́. do you want Jesus to choose you? ìwọ náà ló máa sọ fún Jésù pé o fẹ́ kó yàn ẹ́ o. then you must tell him that you want him to choose you. o láti fi ìgbàgbọ́ rẹ hàn ni. you must show your faith unto him. mo fẹ́ sọ nípa ilẹ̀kùn kan tí Jésù sọ pé òun yóò ṣí sílẹ̀ fún àwọn ènìyàn. I want to show you about the door that Jesus says he open for us. and this is the seal by which God seals his own people. it is only those that are sealed by God that shall begin to prepare themselves. this is in the book of second Peter. this letter was written to those who are already believers. those who already already have the Holy Spirit. Nínú Pétérù kejì orí kìíní. In second Peter chapter one. Láti ẹsẹ̀ ìkẹwàá àti dé ìkọkànlá. From verse ten to eleven. Pétérù sọ nípa pé. The Bible says ó ní ẹ̀yin tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó ń sọ níwájú iṣẹ́. wherefore the brethren jẹ́ kí n kà á fún ẹ. I will read it unto you. he said wherefore the rather. ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyan yín di dájúdájú. brethren give diligence to make your calling and election sure. Nítorí bí ẹ̀yin bá ń ṣe nǹkan wọ̀nyí. For if ye do these things. Ẹ̀yin kì yóò kọsẹ̀ láéláé. Ye shall never fail. Máa gbọ́ nǹkan tí Pétérù sọ. What are the things that he's talking about? He mentioned those things in verses five to verse eight. ìyẹn ni pé àwọn tó jẹ́ onígbàgbọ́ ló ní tún máa ṣe nǹkan wọ̀nyí o. and this is to those who are already believers. ìwọ ní tẹ́ bá ń ṣe nǹkan wọ̀nyí ẹ̀yin kì yóò kọsẹ̀. it says if you do these things you shall never fail. fún àwọn tí wọn kì yóò kọsẹ̀ láéláé wọ̀nyẹn sẹ́. for these who shall never fail. ni Ọlọ́run sọ pé òun yóò ṣílẹ̀kùn kan fún. are those to whom God will open a door. ilẹ̀kùn wo là ń wí yìí. what door is this? o ní ẹsẹ̀ ìkọkànlá rẹ̀. it is a door that is revealed in chapter verse eleven. onínígbà náà ni a ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti an entrance shall be ministered unto you abundantly into the everlasting kingdom of our Lord and Savior Jesus Christ. Praise the Lord. Let me explain this to you mo sọ pé Jésù ló máa ń ní ẹ̀mí mímọ́. the bible I said to you that Jesus is the one that gives us the Holy Spirit. nígbà tí o bá tó wá Jésù. after you have repented and come to Jesus. tó di àtúnbí. and you have been born again. tó bá wá Jésù Jésù yóò bàtísí rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́. and you come unto Jesus he shall baptize you with the Holy Spirit. àwọn oníwàásù kan lè gbàdúrà fún ẹni o. preachers we can only pray for you. But Jésù ń wo ọkàn ó sì ń bá èèyàn bàtísí but God is looking unto your heart and he will baptize you with the Holy Spirit and after you have been baptized with the Holy Spirit, and you begin to walk with God and do things of Jesus, like Peter says, says, if you are doing these things, you will never but bear fruit. onígbà tó bá ń ṣe aláìléso bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ìwọ kì yóò kọsẹ̀ ò ní lè ṣubú. he says if you are a fruitful Christian you will never fall. ó ní àwọn tọ́lọ́run bá wá ti rí pé àwọn lè yóò lè ṣubú. and when God sees that this one cannot fail. àwọn ọlọ́run ń ṣí ilẹ̀kùn àṣírí yìí fún. we open unto you an entrance. ẹ ilẹ̀kùn àṣírí yìí ló máa mú ẹ wọ ìjọba ayé láfìdí dídì ẹ. and it is the entrance that will allow you to enter into a kingdom and be sealed. àwọn tí for those who are sealed sealed thus àwọn ni wọn yóò lọ pàdé Jésù láwọ̀ sánmọ̀. are those that will meet the Lord in the air. wà ní Jésù gan bo ni Jésù sọ lè yìí o. then you say where did Jesus say this. àwọn ọmọ àwọn onímàlẹ́ kan sọ fún mi lọ́jọ́ kan pé. because I know some Muslims told me once. wọ́n ní gbogbo nǹkan tí àwọn ọmọlẹ́yìn Kristi sọ lẹ́yìn tí Jésù lọ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò lo pe opolopo won dáadáa. that many things that Christians are claiming today Jesus never said them himself. mo fẹ́ kó tún mọ̀ pé Jésù sọ nípa àṣírí tí mo sọ fún ẹ but I want to let you know that Jesus did mention this secret. Matthew orí kọkàn orí ọgbọ̀n. for in the book of Matthew chapter twenty-five. Jésù tún ṣe àpẹẹrẹ yìí nípa òwe tó sọ nípa wúndíá mẹ́wàá. Jesus gave the parable of the ten virgins. pé àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n tí tán wọnú ilé náà tí a sì ṣí tilẹ̀kùn. that there are those who are wise and the wise enter into the door and the door was locked but because they had oil. hallelujah praise the lord. I want you to know that the time is at hand. we shall continue on with this message next time. now I want you to bow down your head. Jesus I pray for all our listeners give them understanding in the name of Jesus praise the Lord give them fervency of spirit that they might love to be like our Jesus and begin to fast and pray in the name of Jesus our Lord. Write on. Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time. In Jesus' name.